لله شرف الدعوة وأهله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله حامل لواء الدعوة صلى الله عليه وعلى آله وصحبه الأخيار الداعين إلى الحق وسلم تسليما كثيرا أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون نني مكاثر يا وجاني مكاثر في الدعوة يبقي لا تجدوا في سياسة الإسلام kalẹ̀ tó pépè sẹ́sẹ̀ ẹni tó pépè sẹ́sẹ̀ bẹ́ẹ̀ látọ̀rí àtẹ̀bí sọlọ́lọ́ àdìgbò àdìgbò fẹ́lẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni ojúmọ́ eléyìí tó ti fi pé ọ̀pọ̀ ẹ̀kọ́ yẹn ju nípa ọdún ní ti pẹ̀lú ẹ̀kọ́ Islam lẹ́yìn náà ni akẹ́kọ̀ọ́ ìmọ̀ sẹ́ríà àwọn ẹni tó pépè sẹ́sẹ̀ nìyàwó lẹ́yìn náà ni mùsùlùmí kọ́kẹ́ jẹ́ mùsùlùmí tọ́gbà pàkọ́lọ́ láti lè fi ọ̀rọ̀ dáńdẹ́bí sọ́lọ́lọ́ àṣẹlẹ́m tó fi rinlẹ̀ oníbàlẹ́dù àti wọlọ́wọ́ àyà. ẹ mú títí tó àwọn èèyàn nípa mi wọ́n dàbí ọdẹ ju àyà yẹn sọ̀rọ̀ eléyìí jẹ́ pé ajáde ní dáhùn oúnjẹ tí gbogbogbò pẹ̀lẹ́ rí dáa kó wáyé ọkọ̀ ìjà tí wọ́n kà wọ́n ti wọ́n bá ti wọ́n ni. abọ́jú olùmọ̀ kọ́kọ́ pẹ́ lójú ẹ̀ náà pé bẹ́ẹ̀ pẹ́ lòun lọ kọ́ pé fọ́kẹ̀kọ́ ìdè lọ́bàwà ọ̀ torí ìdè lọ́bàwà ìdè ní èdè Yorùbá náà ti jẹ́dẹ̀ bẹ́ẹ̀ ní òyìnbó ti jẹ́dẹ̀ ṣùgbọ́n kọ́ nípa ìmọ̀ ìṣẹ̀lẹ̀ yà irúfẹ́ àwọn ènìyàn òun ni ọlọ́run ní kàtẹ́lẹ̀ sọ́lọ́lọ́ àtàlọ́sọ́ nípa wọn ìgbéra àtẹ́lẹ̀ sọ ibi hàbìlì sàbìlì eléyìí lójú ọ̀nà mi ò adìrò ìlọ́lọ́ ìdí àyẹ̀lẹ̀ sí rọ màá bá kùnjẹ lọ síbi tọ́lọ̀ lórí ìmọ̀ àrídájú adá wọ́n bọ́ ní sábà rẹ̀ bí màá ti máa ṣe nìyẹn èyí máa pè mí torí ọ̀dọ̀ ọlọ́run ọba tó hánà tí ẹ fi ọlọ́run ọba lórí ìgbà àrídájú èmi àtẹni tó bá tẹ̀lé ní àtẹ́lí ọlọ́run ọba àrídájú ayé ìwà tó bá mi yóò bẹ́ẹ̀ náà ayé ọlọ́run náà àti mẹ́jọ ọlọ́run tó kọ́ lọ ayé àmì ibi wọ́n mọ̀ ní àkàtúntò kọ́wùlà mímọ̀ dáa ìlọ́mọ́ kò sẹ́ni lọ́kọ̀ọ̀rọ̀ lọ́dà sẹ́ni tí ń pèpè lọ sí ọ̀nà ọlọ́run ọba sùhánù. ó ń pèpè lọ sí ibi tọ́lọ́run ọba òun náà wá sọ yìí pé èmi náà wà ní àwọn tó ń bá pàkọ́lọ́run ọba sùhánù. àyìnbá dáná ẹ̀yẹ ń sin ọlọ́run ọba ẹ̀rí ìlú ìfẹ́yì ọdínkù káàdà sí kásẹ̀pẹ̀ kásẹ̀dáwà káfíà rẹ̀ lọ́dún ní orí jẹ́ òdodo káfí àwọn èèyàn lọ́dún yóò ti tẹ́sí islam òtítọ́ nítorí pé bá ti mọ̀ lórí lánàá wọ́n ti yàtọ̀ tí wọ́n ti wáyé. ìlú wa baladu al-ilmi wal islam ìlú bọ̀dù ìlú islam ọkẹ́ ti fẹ́ ti tẹ̀lé afẹ́fẹ́ ọmọdé àti sífọ̀tò mọ́dọ̀ wà mọ́dọ̀ ó ti fẹ́ ti ìròyìn kan tó ti kọjá tọ́fẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀fẹ́ padà lọ. ìlú yìí ti kú gágà sí dáwà orílẹ̀ yìí ọmọ àgbàjẹ́ ẹ̀mí tilẹ̀ ha dà yẹtò ògbó ìfọ́lùkù mi kàlọ́dé. ìkàlẹ̀ ìfọ́lùkù ìsìlámù wà ìbáraẹ̀. ìlú yìí ọmọ àgbàjẹ́ igi àtúmọ̀ aláwọ̀ afáwá lórí aláwọ̀ olùmọ̀ wá lórí èyí tí wàá ṣe tọ́jà tó bí àwọn àṣàrà àwọn ẹni bí burú wọ́n tún kọ̀ sí ní ìlú. èyí ti wá jẹ́ tọ́jà tó bí àwọn àdìgbòjá àwọn burúkí wọ́n tún kọ̀ sí ní ìlú. bí àwọn burúkí bí àwọn aláfẹ́wọ́ lọ́kùnrin wọn lóbìnrin wọn bí àwọn ẹni tí wọ́n máa wùwà jàǹdá bí àwọn ẹni tí wọ́n ti kékeré lèlè áfàdé sẹ́yìn àwọn ọ̀dọ́ tó àtúmọ̀ wá wò yí fáwọn kẹ́lẹ́ ìjáde lè mọ̀ ọwọ́ ajá fi bá àwọn ọkọ̀ rẹ̀ ẹ̀wọ̀n fi ti báàdà àwọn bàbá wọn máa sọ wípé kò ní pẹ́kọ̀ ní jẹ́ àwọn tó ń ṣe kíndé ọwọ́ òní wọ́n padà tọ̀ ẹ̀yin ní ọ̀padà kù àwọn táwọn awọ́kọ̀ jọ la àwọn náà wọ́n wá ń tọ̀ nínú lábúrò yìí. àwọn ẹni bìí ń lé sí wá kálẹ̀ àká lásìkò dákòókò ìwọ́n tó yẹ ọba wò ní wípé tí wọ́n bá pèsè ìtàn jẹ́ kókò àbí ṣèrè nílùú yìí ọdájú pé kọ̀ yẹ ká lẹ́nu kẹ̀kẹ́ ọ̀dà o. Fọlá àwọn mùsùlùmí náà bá kú jọ dúdú láàrin kẹ́ á máa lérò pa pọ̀. Ẹ wá lọ wẹ̀ sí wa. Àtà àti ẹ̀kọ́ rárá ní ìlú sọ̀rọ̀. Ìlú ó ti kú káàtà sí dáwà láti fi tó lóore padà. Fọlá àwọn ẹni fi èèyàn léèyàn kéferí àwọn ọ̀sẹ̀ wọn wọ́n tún pọ̀ sí lákòókò dákòókò ni. Àwọn ẹni rẹ̀ ń dín fún àwọn ẹni ẹ̀ àwọn tí ó sin ọlọ́run ọba nìkan wọ́n ti kéré jọjọ láwùjọ tí ó ta sàkóso àlọ́lọ́run ní máa ti ọba ní ojú kúrú wọ́n dàbí bí wọ́n lọ jímọ̀ nípa ojú wọn ti wá lẹ́gbẹ́ àwọn ti tẹ̀kọ́ fẹ́ báyọ̀ wọ́n tún máa lọ jímọ̀ àwọn tí ó kẹ́lí máa ti ọlọ́run ọba nìkan gbogbo ọ̀kẹ́lẹ́ láwùjọ eléyìí ti di kí ó ti di dáwà ìgbègbè lọ síbi ojú ọ̀nà ọlọ́run ọba tòótọ́ ká máa kàkí káwọn afá àkàkójú pé wá lójúṣe kákẹ́ máa jẹ oníwà sí pé àgọ́wọ́ òkú ọmọ lásán àbágọ́wọ́ òkú àbágọ́wọ́ òde ìyàwó ṣùgbọ́n gbogbo àwọn ìjókòó yẹn náà ẹ fáwọn yẹn ní kẹsàn-án ní ìdìbẹ̀ káwọn ìjọ yóò tún lè ṣe ọjà tuntun ló ti wáyé ìyá ìbàdàlá bí ibi ṣe ti di ká fi àwọn èèyàn kí wọ́n padà síbi olódó torí sàǹfàjẹ sí lójoojúmọ́ ni kò dá rárá tó ti wù kọ̀wọ̀. ẹ̀rí tí lọ́pọ̀lọpọ̀ ọ̀gá mo máa ń sọ ipe sheikh adam wọ́n sọ ipe èèyàn ọmọ bí kébìrì làwọn ará àtẹ́yìn ní àbí mùsùlùmí kò yé wa. wọ́n ti sọ̀rọ̀ yìí níbi omi tó ti tọ́gọ́rọ̀ ọdún tàbí tó súnmọ́ bẹ́ẹ̀ yóò súnmọ́ ọdún ni wọ́n ti sọ. àgbẹ̀ bàbá náà ti kú oníṣẹ́ láti bí náírà mẹ́rin gbọ́jọ́ yẹn náà ti pẹ́ ọmọ tí wọ́n bá bí náírà yẹn náà ti dàgbà báyìí nínú àwọn tẹ́lá àwọn orí tuntun wọn ṣe wọ́n pè kẹ́kẹ́ sí mùsọ́là tí wọ́n sọ fún àwọn àwọn àbá tí wọ́n fi bẹ́ láwọn ilẹ̀ Yorùbá káàkiri. ìgbà wọn ti lù sẹ́yìn wọ́n mú àlàyé àbá àtẹwà ẹ̀ lọ́ yá yẹn ìjẹ́rù ẹ̀ wà mọ́ sí tí wọ́n ní wọ́n hàtọ̀ kiri jàlá alẹ́ mi sórí. wọ́n tún bá wọn kọ̀ rẹ́sì ẹni tí ń ka pé kọ́ ka dáadáa. irú ẹ̀wò lọ́wọ́ àti mọ́ sáà ta lọ lé kí o sáà ìgbà mọ́ náà nígbà tọ́pọ̀lọpọ̀ ó kú ti rí gbé kú iyọ̀ yóò ọba sọ̀rọ̀ ẹni lẹbọ lóru ọba di àpò ló ń ta ọdẹ tí ọba lé ọkọ lójú títí káàkiri ọpọlọta agbẹdọ pa tẹrí àlẹ agbẹdọ pa ọpọlọta ọba pa káàkiri yọba pa kọkọkì yọba pa lágbá káàkiri tuntun ti fáwọn yẹn padà rẹ nìyẹn ó kú tìmọ̀ yìí pé tá a bá ní ká da kéwúlẹ̀ lẹ́nu àtà àrò bíyàwó kẹ náà ẹ̀ lè sọ ẹ̀kẹ́ lọ lé kéwúlẹ̀ lẹ́nu ẹ̀ lè sọ lárúbá bí ti wù kọ̀ọ̀ kọ́mọ́jà tó fẹ́ràn lò dáhùn abáki náà nì pẹ̀lú wọn sọ̀rọ̀ dúrúkú nípa wa ní ti mọ́ wa lọ abákitẹ́kí láti jọ yìí ibà bàbá yà kéèké ní àwọn ará sẹ́yìn ni àbí ló dùn ní tọ́ba dá sí kòtò ọ̀sán ló gé mèrí ẹni gbogbo ará sẹ́yìn tó fún àmì lọ tọ́ba wa sọ́dọ̀ mùsùlùmí ẹni kéèké dá àwọn tọ́ba sẹ́yìn mùsùlùmí ni wọ́n wàlá ìkíní ìbàjẹ́ ẹ máa rí àwọn ọmọdé gbélébé bí àwọn ọmọ mẹ́wàá bí àwọn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún pé kéde ẹ bá pé omi lè pèrè ní àtúlọ wà fẹ ẹlòmí lè pèrè ní àtúlọ yọ máa bá wọn fẹrù yọ máa tẹ láwọn eléwu káàkiri yọ tẹlẹ gbolo ẹ ẹni pé kí ni yìí ń bàjẹ́ pọ̀ sára mi ju ọ̀rọ̀. àwọn tí wọ́n ti ń jẹ lójú wọn fi yẹn wọ́n ti yọ tó ọgọ́kàn yìí wọn ní padà bẹ̀ wọ́n. yọ mi pé bí àwọn kèfèrí ànẹ́gẹ wọ́n tún fẹ́ yára ju àwọn tí pẹ́ láyé ń lọ. lóbi ẹgbẹ́ nígbà tá a tẹ́bi sallallahu alaihi wasallam tí ń pè wọ́n lọ síbi la ilaha wọ́n làwọn ọ̀gbà bìkọ́sì àwọn ọmọ ibi èkó ń pa àwọn ọlọ́dún pé táwọn ilé ti dàkọ́ lọ́wọ́ ti kẹ́ làwọn ó ti àwọn òtún bàbá fi nǹkan ẹ̀mí ìwáyà lọ́sọ̀ lọ. Tẹ̀lé àtàkì ẹ̀mí kọ̀ wá rí ẹ̀wọ̀n jù. Tọ́ba mú ti dà gbogbo ni ó tún ké sẹ́ni yẹn yóò tún lò ní. Eléyìí ní ìdí dá wa tí ó gba wa fún àkàmúsẹ́ wa. Àwọn akóńtẹ́ ti di ká má fi mọ́tò rọmọdọ́ nìkan bílù ìdè ní ìdè dáwà gbogbo ayé náà ni ó torí káàkiri káàkiri ni kí ló bá dàbí ní ìdí ẹ̀ torí pé láàkáyé ò tó bẹ̀ kó tó lòlò bọ̀ fúnra rẹ̀ àti kábí ọlọ́run ọba ti ẹ̀rí àti ìgbé ìṣiṣẹ́ dáwà yìí ogún àwọn àtẹ́bí ọlọ́run lè yẹ gbé dání yẹn ẹni tí ọba wa pépè ọláwọ̀ ọ̀rọ̀ ìkẹ́fẹ́ jẹ́ sílẹ̀ gbọ́dọ̀ wà ẹni tí ó ń pèpè ìbáṣepọ̀ wọn àti ẹ̀ láàrin wọn àtọ́lọ́wọ́ bá da ẹ̀rọ àwọn àtọ́wọ́ àti òun ní òjò wà tí ó ti òde lọ́mọ tó láti sún wọn àbíjọ ojúmọ̀ tí bá ti wá sí tọ́ba tẹ̀ parí wá sí òun kẹwọn lágbé ọ̀gbà sàrà lójú ọ bóun ló ti fẹ́ ṣiṣẹ́ ìbáṣepọ̀ èèyàn sọ́lọ́wọ́ ọba ọ̀dà ẹni tó fẹ́ pèsè òun ló ti sọ fọ́kẹ́ tòmọ́tà ló ń bá bẹ̀rẹ̀ wá àfihàn kálukọ́ máa kú ẹ̀rì ni wọ́n máa tàkì bàbá mi kàn jọra wọn anna ẹ̀ àtúntàkìlà ẹni tó kọ́ ẹ̀kú tí ń sunkún tó wọ̀ ọ̀rọ̀ mọ́mọ́ tọ́jú ẹni tó kú lówó ẹ̀kú kọ́pá kọ́mọ́ra wọn tẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ ni kẹ́kọ́ kún àwọn olóṣèlú ọmọ olóṣèlú ló kú yẹn wọ́n á fún àwọn èèyàn kan ló ń owó ẹwà tẹ̀lé mi lábàtúntẹ̀lẹ̀ ọ̀nà ẹ̀lẹ́bí tó kú yẹn ti kú ẹ ẹ máa kú gbòrògbòrò ni o ẹkú yẹn lè jọra wọn pẹlẹ títẹlẹ tẹlifẹlẹ tó ẹni tí jẹ dáhìá yìí tí ó gbèké ọgbọ́dọ̀ jẹ ti rẹ ọba yóò fọ ní fi kú rẹ ó kéré yóò ní oníjà dúkẹ sábà bọ wá dọwọ àwọn yóò ti tún tẹmọ pé mo sọ pé mi ò ẹ wà títí òkú ẹlẹ́dẹ́ wọ́n lè tẹ̀síwá àti àwọn fẹ́ ọ̀sọ́rọ̀ lónìí níjọ́ lọ́rọ́ tó wá wà gbà mí fẹ́ àyọ̀ wà òní sọ̀rọ̀ ọ̀sọ́rọ̀ lónìí ẹbí lè tẹ̀ta náà àtìkẹ́lẹ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ náà ẹ̀tọ́ mi lónìí náà níjọ́ wà lọ́rùn tó wà bàbá tó kú kó tó di bọ́rọ̀ wà ní torí bẹ́ẹ̀ yóò ní mọ̀ ẹni tí ó ti dá wà ìwà ẹni aláfa àti lọ gba déwù tẹnisi àbí ìtumọ̀fà lọ bá ọba aláfẹ́wà àdúgbò jẹ́ màmá ọ̀rẹ́ ní káàkiri kí lọ́mọ ẹ̀ sọ fún wa yọ ọ̀tẹ̀ jáde pé pọ̀ nípa ìwà tó fi fóun náà kú ẹni tó fi pè yìí agbọ́dọ̀ rí alùpùpù ọdún hasan lára lára rẹ̀ àwòrán ti dáadáa islam ni ọdẹ yóò ga jù lẹ́mìí ẹ̀ ẹ̀ ọ̀dọ́ tó ń kọ̀ọ̀kọ̀ lọ́pọ̀ àwọn olùpèpè ń sin nìyẹn ọlọ́run tẹ̀ sọ́kọ́ wọlé ńlá ilẹ̀ àìsàn tó wọlé ọ̀tún lìlì wọlé mọ́mìnrin ọlọ́run ló lòdò òjíṣẹ́ ló lòdò àwọn oníkà tó lòdò òun náà lòdò ẹsẹ̀ ọ̀jẹ̀ dáhìí àti islam yọ pàtàkì jù lẹ́mí ẹ̀ lọ́wọ́ àwọn oṣù tí a mọ́wọ́ ra lọ́wọ́ ti fi ìṣẹ̀lẹ̀ yẹn bá kẹ́ ọ ẹ̀wọ́n rojú wa ẹni àwọn òfẹ́ bíyẹn lè mo sọ bẹ́ẹ̀ nìkan àgbàgbà kékeré àtẹ̀kọ́ nínú ilé ni kò wúlò pépé bá ọ kó wúlò ìmọ̀ta ní ń bẹ lọ́kọ̀ ọlọ́wọ́ sàǹfààní ṣùgbọ́n bá kékeré ti kẹ̀kẹ́ báyìí bá ní wọn ní àwọn ọ̀la ni ṣùgbọ́n kí ló wúlò kẹ̀kẹ́ rárá méjì dùn kẹ̀kẹ́ rí wọ́n torí wọn torí sísá nẹ́bí sọ́nù lọ́wọ́ ẹ̀sẹ̀lá wọ́n pè lákọ́rin nínú àwọn kẹ́tí wọ́n sọ bí wọ́n lákọ́rin lòdìsí ọlọ́wọ́ ọba wọ́n pè ní wéré wọ́n pè ládàgíga oríṣi ọ̀rọ̀ wọn sọ ká nẹ́bí sọ́nù lọ́wọ́ ẹ̀sẹ̀lá. bákan náà ẹni tó kú kìí yẹ ó sọ wọn ní ẹgbẹlẹ òní tí yẹ kí ó lè ẹni tó kú kìí yọ ọ̀sẹ̀ tó àti ọ̀fẹ́ ìlú àgbàdo wà sí ìlú àgbàdo ọlọ́ kúlẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀. ìtẹ́rí máa fi wọ́n bá kéèyàn láti èsì òdodo èyàn ti máa lọ èyàn ti fara jù ẹni tó rú bèbè fẹ́ẹ́ nígbàwá yóò ti sẹ́tà àwùjọ yóò ti jí yàtọ̀ sí ló ti wà yìí ó lọ wọn máa bá bẹ̀rẹ̀ dáadáa sí i. inú èèyàn lè dún sáàbà ta èèyàn lé owó àti àdúgbò tọ́wọ́ àti tọ́wọ́ àti òde àtọ́jọ ìyàwó àtọ́jọ ìdíwọ́n ti alọ́sọ́fà àfọwọ́ bá dé ẹ̀ẹ́dì mú mi láti lẹ́sẹ̀ kan ni wọ́n ti gbé gòm bí àtiwájú ọjọ́ rẹ̀ a máa bá wọn ẹni rẹ̀ ẹni tí ó gbèsè ó sọ wọn ni kíyọ̀rọ̀ kíyọ̀rọ̀ òun náà ni ó ìgbára ta nípa tọ́lọ́wọ́ bá tó hánà àwọn àpò ẹni tí ó gbèsè yìí ó sọ wọn ni ọgbọ́dọ̀ ní síkọ̀ á sì gbọ́kẹ̀lé sí àtìlẹyìn ọlọ́run bá sì bẹ̀ kódà tí gbogbo ẹtí ó gbé pèsè sí àti ẹtí ó gbé dodo asòdodo ọ̀rọ̀ asòdodo sẹni asòdodo gbogbo sẹni níbi tí òtítọ́ yìí pàtàkì dé lọ́dọ̀ àwọn àtẹ́lẹ̀ ọlọ́run alẹ́bí gbogbo láti ọ̀sẹ̀lẹ̀ arínú wọn bí ó tẹ́lẹ̀ wọn fún irọ́ sí ìhábìlì rí hukman wà á lè fíkì ní ibi sọ̀rọ̀ yìí ọlọ́run fún mi ní ìmọ̀ ìdájọ́ táwọn àlè fi kọ́ ìyàlẹ́kọ̀ọ́ dáadáa ó sì wá fún mi lé bàbá àwọn ẹ̀mí rẹ̀. واجعلني لسان صدق في الآخرين قلت من أموت أتوى النبي الله على بلون ولو كفي كن نبي الله إسماعيل عليه الصلاة والسلام لقوم ذات الأرقام ولو نواصل في الكتاب إسماعيل torí bẹ́ẹ̀ ẹni àtẹ́bí rẹ àwọn ìyàlẹ́ tí náà lọ́kọ̀ hàn sọ ìfẹ́ ìsúnmáyé làkọ́ ìnáwó káàdà sọ ìkọlù wáàdì wọ́n káàdà rọ̀ sùn lánàá nàbìyà. adébí ìsúnmáyé lónìí

dáadáa agbèrèwọ àdìkẹtẹ lọdọ èyí sì ní yé máa tó lolo títí tó sì máa tọkọ lolo wọn padà àkọọlẹ nìyẹn sínú ẹni tí máa ń tó lolo gbáà tí kò rí ọ̀padà ga ẹgbẹ́ àdàlà inú ròyìn ìdẹ́rẹ́ kọ́ wà fẹ́ẹ́ tọ́jú dáàyà tọ́fẹ́ pé pèsèntì alóńtọ́ wọn ti lòlò ẹ̀rì bá ti tọ́lẹ̀ kan yóò ti sùúrù yóò ti faradà ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sábẹ́bí sọ́lọ́lọ́ àrẹ̀sálà alẹ́ tó ti fẹ́ sọ owó. ó tún sọ̀rọ̀ òsì tó ti jẹ́ ọlọ́run sọ́kọ̀ ọlọ́run àtẹ̀sẹ́lẹ̀ ọlọ́run àti ọmọ ẹlọ́run ti di fà èké fún mi lọ́wọ́ ọlọ́run kí n tó bàbá rẹ̀ kí sòwò rẹ̀ ó sì rẹ̀ tọrọ owó yìí àwọn sàhábà fẹ́ ṣe ra fún ẹjọ́ ẹlọ́ba fún ní ìjọba yìí torí bẹ́ẹ̀ àwọn ọjọ́ ẹni tí ọjọ́ kódà nígbà sẹ́ni tí ó pèsè náà tó ń lẹ́yìn bá ti wúlò náà mọ́ pé fásitì ṣe é láàyò ọ̀sẹ̀ ẹni tí ò ní nǹkan kò lè fún ẹ̀ wọ́n lè kàmọ́ yẹ kó ló lè mọ̀rọ̀ bí yẹ kó ló lè mọ̀rọ̀ gbà ẹni tí ń rè yẹ tó sọ́kè sáàdé ti o ṣùgbọ́n ọ̀rọ̀ ló wúlò ni ẹni tí ń rè yẹ kó bá ti bẹ́ẹ̀ náà lẹni káàrin òṣèré èyí ó tún máa ti gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ní fúfú yẹ ó ní kò sí nǹkan kan tó ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí òní jẹ́ kí nǹkan lè gbogbo akólúkọ yẹn náà dáa bẹ́ẹ̀ ni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 èyí tó jẹ́ ìròyìn dandan nínú rẹ̀ náà ní pé kíyẹn ní ìlànà tí ó tẹ̀lé fi dáwà rẹ̀ pẹ̀lú wípé ẹni tí a sọ fún wa yìí pé àlẹ́ tí ó pèpè yẹn gbọ́dọ̀ dà ó sì láàyè tó ti máa níwá sí kí ló fẹ́ máa sọ fáwọn èèyàn àwọn òun bá sọ̀rọ̀ tó fi kọ̀ọ̀kan ẹ̀kọ́ bá wọn sọ nínú àwọn kẹtẹ́ ni gbọ́dọ̀ nínú ròyìn òun náà ní kọ́kọ́rọ́ máa lo àwọn ìlànà orísun tọ́ba nígbà míì yóò pé tẹ̀wá tọ́ba nígbà míì ìfọ̀jú mi tó rọrùn ní ọ̀wà tọ́ba nígbà míì àwòkọ́ ti ní omi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí sí pé gbogbo ògbà náà ni ọ̀yá ẹgbẹ́ tí nàìjíríà kọ́ yín ìdí rẹ̀ o lè já òkọ́ sí ní omi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbà mí nígbà míì o lè fàgbéjúwe lélẹ̀ gbogbo àwọn kí ni wọ̀nyí ló lẹ́rìí nínú àwọn síra ẹsẹ̀ ọ̀rọ̀ tí àwa mùsùlùmí máa fi músẹ̀ rí bákan náà téèyàn bá tún fi rí àǹfààní bóyá ń sọ lórí àbá péjọ fún kankan èyàn tún lọ àǹfààní ẹ èyàn tún fi ìbánisọ̀rọ̀ mẹ́. téèyàn bá tún wá fẹ́ ṣe ìbánisọ̀rọ̀ ìdíkùrù ìfẹ́gbọ́dọ̀ wà fẹ́ tí ó ṣe dá tí ó ṣe dá wáyé. òun tó pàtàkì lèyàn kọ́kọ́ gbójú wò náà. bákan náà èyàn tún mọ̀ bí ó ti máa sọ̀rọ̀ ní gbogbo àwọn ọ̀dà oríṣiríṣi ọ̀rọ̀ yìí mẹ́wàá mẹ́rin kọjá májọ jẹ tó ẹ̀ tí ó tún sùn àwọn èèyàn. ẹ bí bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ àwọn mi ọwọ́ ẹtí bàbá àwọn èèyàn ti sùn lọ́rẹ́ pẹ́ẹ́nẹ́ nígbà lè mọ́ nbá kọ̀ sí ọ̀parí kótóbà mú. bákan náà èèyàn ó tún máa lo àǹfààní déèyàn bá ti rí. ẹnì kọ́rọ̀ ọlọ́wọ́ máa náà sọ ìpè kò fẹ́ kí ẹ nígbà tí rẹ̀ ti ọ̀làwúlò irú ẹ̀ ló fi jáde báwọn ẹni wọn láwọn jọ wà sí ẹ̀ wọ́n ní àwọn náà níbi tí wọ́n ti lọ lu àǹfààní wọn lónìí. irú òde ọmọ ẹ̀ka ìdèbí ọ̀rọ̀ pé àǹfààní gbogbo wa táwa ń kalẹ̀ yìí àníjẹ̀wọ́ pẹ́ lọ́ba já lónìí. kúrò ní ọ̀ ajá sọpẹ́ tẹ́lẹ̀ náà ọpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa jẹ́ ṣe kí wọ́n ti kí mọ́ rọrùn. ẹ dàpọ̀ ẹ wá sẹ́ẹ̀mù fáwọn èèyàn ọlọ́run máa ń ní kí ara àwọn èèyàn balẹ̀ ìlà dúpẹ́ máa gbọ́wọ́ àbáyé dúpẹ́ à lórí ilé ẹgbẹ́ kúkú ni ó dàbọ̀ já lúgbó pé kò sí ọ̀pọ̀ àti kẹ̀kẹ́ tí ń ṣe fún àwọn ẹni tó jára ilé tí kálukú fi jáde fún ìpínyà ìwọ̀n bàbá àwọn tó ń pè níta ìyá rú. èmi táwọn yẹn bá sọ ní sàlámù sàlámù àlékún yóò ní ẹni wá wá àlékún sàlámù àgbà inú wọ kálẹ̀ béèrè lágbájá òsì lé o àǹfààní kan wíkẹ́ yìí bàbá wa èyí ti dáyé sí wa tí nǹkan bá rí báyìí ọwọ́ ò ní ẹbí jẹ ìyẹn náà tó èyí ó lu àǹfààní ní ìyẹn bá ti rí bóyá ó di ìyàwó ni bóyá ó di ọmọ ni lóòótọ́ kì í ṣe tẹ́tẹ́ ní kọjá kí gbogbo ìgbà náà bá ti bímọ àgbàgbé wà síta ni ṣùgbọ́n bí náà bá ti rí pé wọ́n á dínkù gàdà sí káṣe náà káṣe náà ó fi àyíkọ́ àwọn olùmọ̀ kò rí bákan náà ṣé nínú àwọn ẹgbẹ́ ọlọ síbi wípé tàbá wà nínú ìjókòó pé báyà wọn kó mọ ẹgbẹ́ ó dèdà lẹ́kọ̀ọ́ fún wa fẹ́ òbúrú torí wọn wúlò fáwọn yẹn lábẹ́rẹ́ ju àǹfààní yẹn ara wọn yẹn máa ń balẹ̀ tí wọ́n bá wà nínú ìṣesí bẹ́ẹ̀ yẹn bóyá yẹn kú ni àbí wọ́n ń ṣèyàwó ni àbí wọ́n ń kó lọ ni àbí wọ́n tún fi àwọn dáadáa gẹ́gẹ́ ló kọ́ fún yẹn sáré lọ àǹfààní yẹn ẹwà rẹ ni táwọn lẹ́sùn àwọn bàbá lóye lọ́ba wọn wọ́n lù ẹ̀ tó ń lọ sí wọ́n ti tún mọ̀ wípé ó sọ yí ìkòròdú ní lọ ó sì lè fi dojú gbéra ẹ mọ̀ sí kí wọ́n fẹ́ bá mú ìkòròdú ti ní lọ ẹ mọ̀ kó ní ìlú bí èkó parí nílẹ̀ làwọn ẹ̀ bẹ̀ ní lọ lọ́wọ́ ó sọ pé láàrin wákàtí tẹ́ tó wọ́n kọ́ sọ́kàwé yẹn la òun ò rí yẹn kan tó ti pé làákàyè rẹ̀ ọ̀gbádùn tó ti pé àárẹ̀ yóò ti lé tó ń bá sọ̀rọ̀ tó ń fẹ́. táwọn ẹ̀ bá ti rí opportunity kàmá kájú tó dá lára wa dáadáa o kájú bá dáàbà o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ya o èèyàn máa wọ àhàdí ìyẹn wa ní ní a ti rán ti wà irú tó lò

ẹ̀rí wọ́n ti rẹ̀ mọ́ ojú ọmọ wọ́n ti ọmọ ẹsẹ̀ ti gbé lẹ̀ wọ́n torí ẹ̀ tí wọ́n ti ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wa wọ́n ti bẹ́ẹ̀ fún mi sí èmi rahimahullahu ta'ala sheikh Al-Albani ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ táwọn náà ọ̀sẹ̀lẹ̀ sí imam ahmed rahimahullahu ta'ala gbogbo wọn yìí sọ̀dá rẹ̀ àwọn méjèèjì wá bá wọn làwọn rẹ̀ ọ̀gá ló ọ̀gá lóun rí pé òun bọ́ ba lọ́sí mu olórí lóun lára ni ẹ̀rẹ́bí láì sí yusuf alayisalaam sọ̀rọ̀ ọ̀sàlàyé àlàfọ̀ ẹgbẹ́ sórí ọ̀dà yẹn jẹ́ ẹyẹ tí ń jẹun lórí rẹ̀ yẹn òun sọ ọba jáde lẹ́wọ̀n báyìí ọba ọ̀fà ọ̀yọ́. ọ̀rí wọn sọ wípé ìwọ ńkọ́ máa lọ́sí mu ìwọ jáde sí ẹ̀ ipò ní oṣù ga ìwọ oṣù bá bu ọtí fún ọlá. ẹ̀rí ẹ̀rẹ́bí láì yusuf alayisalaam sọ̀rọ̀ sẹ́mọ̀ wípé wọ́n ti gbà pé àwọn ọlọ́run kò gbó rẹ̀ hẹ́fẹ̀ yẹn tàbẹ́lá yìí kúrú bá lo ọba lo àǹfààní yẹn fẹ́ ẹ̀ wá o ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì dájọ́ wà lẹ́wọ̀n ìyá àyíká yìí síbi ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì dájọ́ wà lẹ́wọ̀n àdẹ́bí ọlọ́run yóò àdé sọlá tó sẹlẹ̀ mọ́tà rẹ̀ ṣé ọlọ́run tó pọ̀ àmì lọ́ọ̀rù ìwà ìlú ọ̀tá. àbọ̀lọ́wọ́ ẹ̀yọ̀ kan tọ́jà fún lọ́yẹ ká máa tó ti jẹ́ olórí. káwọn abẹ́rẹ́ tó rọ àǹfààní níbi ọjà wa káńtà. ẹ má jà gbàgbé ní àwọn àfárí kan bí báyìí àwọn yẹn kẹ́ máa ń polongo pé pẹ̀lú òògùn. ní sáwọn pẹ̀lú dáadáa àti dé ti gbọ́ àwọn èèyàn ló jẹ́ kí àwọn àwùjọ wa bí báyìí. ẹgbẹ́ ọ̀pá ìfẹ́sìn ọlọ́wọ́ ògbé dìde nílẹ̀ yorùbá kódà kò gbé dìde gbogbo nàìjíríà yìí jẹ́nẹ́rálì làmọ́dá ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ẹni wọ́n máa ń lo àǹfààní àwọn tó ń ṣe kátàkárà pẹ̀lú wọn nígbà kò sí dá o nkẹ́ báyọ̀ dá o ìbá ọ̀dá o jàmbá ọ̀dá o màdí òṣù ọ̀pọ̀ ọ̀dá o. ìbá ti pọ̀ dáadáa tó ṣe wọ́n tún padà ń fi àwọn èèyàn sórí ní ẹ̀ká ṣòwò ẹlòmíì ni ọlọ́mọdé ọdún ti dá nǹkan bọ̀ pẹ̀lú yẹn nípa kátàkárà ó ṣe ti wá ìtòrí ó tiẹ̀ ṣe sọ́dé ẹ̀mú kẹ́ni kí n tiẹ̀ bí mí ni ìmọ̀mọ́ yẹn máa ń kírun akẹ́rù ni ní ẹ má fi inú mo ṣe rí yìí náà ní òde jùmọ̀ ló ń ti sọ ẹ̀tẹ̀rẹ̀ àmọ́nù ọ̀pọ̀ ṣe ẹ̀jẹ̀ nìyẹn tọ́ba tó ti jọ ní oṣù kẹta náà bá wọn sọ wà á kẹta táwọn ajẹ́ ti rí àǹfààní báyìí ká sáré lò ó nínú kẹta àwọn èèyàn sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn dùhán tí wọ́n fèèdì sí láwùjọ yìí nìyẹn. ìwù tí ń wà wọ́n ni ó lọ fi sọ̀rọ̀ ẹlẹ́mìí lè fọ́ dálé láwùjọ òun. ìgbà àdúgbò wa wọ́n ti sílẹ̀ ọtí bẹ́ẹ̀ yọ kẹ́kọ̀ọ́ máa tún fóònù mọ́sálásí àdúgbò wọn ni alọ́tí ọ̀dá aráàlú àwọn ọlọ́run sọ̀rọ̀ inú ọtí àbúrò tí wọ́n ń fi lẹ́yìn olóró ìwé ló burú jù ṣírìkù ló burú jù náà pé níbi ohun tó pàtàkì mẹ òun náà lọ́rọ́ sọ hídù ọ̀pọ̀lọpọ̀ tó àti wọ́n fi lè gbélé náà yọ ìyá nígbà àbá ìyá wọn kọ́ gbé níbi wọn tó pàtàkì náà nínú kẹta àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó àti wọn fèlè sí láwùjọ ni ẹ láti wọn fèlè wà sọ àfihàn lẹ́ẹ̀dínà àwọn ìròyìn tẹ̀tẹ̀ ní fẹ́ni tó jẹ́ dáhìá ìyá wa àyíṣà rọ́jà ọlọ́run sọ̀rọ̀ àyíṣà nínú hadith náà kọ́ méjàdì olùtẹ̀rí àkọ́kọ́ ẹni ọba tẹ̀lé tọ́lọ́ òjò wà lójú ẹ̀ ẹ̀dá kùtà ni wọ́n bẹ̀rẹ̀ wíwá àti bẹ́ẹ̀ tí òní sẹ́ni àwọn èèyàn ní máa fà ẹni ọba máa ya pa ọlọ́run ó sọ wọ́n wọ̀ dẹ́ kálukọ́ máa fọ́ra pé kí ni oṣù yẹn fi lè tẹ̀lé tọ́lọ́ òjò ní ìdù ni kí ni oṣù yẹn lè fi ya pa ọlọ́run ọba tí ó kù ní ẹbọ ní tẹ́lẹ̀ iná sì ní kó dá iná ìgbére ni àwọn kẹ́lẹ́ yóò fi bẹ̀rẹ̀ wọ́n ní ọkọ̀ nẹ́sàlẹ̀ halal wal haram ayé afẹ́ wa sọ̀kalẹ̀ tí wọ́n bá fẹ́ pé eléyìí aláàdì ni ẹ̀tọ́ ni eléyìí èèwọ̀ ni ìyẹn tẹ̀ sọ̀kalẹ̀ ìyàwó àìsàn ọ̀sẹ̀ lọ́mùn náà àìsàn wọ́n lọ bẹ jáde pé nígbà tí ayé ọkọ̀ kan sọ̀ kalẹ̀ ìwọ̀n kan láti ṣùrọ́gùn kọ́mọ̀rà ẹ gbọ́dọ̀ fún tímọ́. wọ́n àyè ìwọ̀n kan sọ̀ kalẹ̀ nìyẹn wọ́n táwọn èèyàn àní kọ títí láéláé tọ́ba ti tóbi tó fẹ́ gbé wá sí lọ nìyẹn tọ́ba àwọn ènìyàn ọ̀mẹ́ni tí ń jọ lọ ọwọ́ àtọ́kọ́ lọ ni wọ́n máa mọ̀ sí wọn táwọn mọ̀ sí jẹ́ wọn ọ̀mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ àyẹ̀bẹ̀ kọ́ wáyé pé bàtà ayọ̀ kọ́kọ́ sọ̀kalẹ̀ wọ́n sọ̀kalẹ̀ kí ẹ bá sàgbèrè mọ́ àgbèrè yẹn náà wọ́n jẹ̀ tútù rẹ̀. mo tọ́ ọ sọ ni pé àwọn òní pa àwọn òṣìṣẹ́ wà sí àdúgbò gan ọkọ̀ pé lórí ìtàn yìí ju ìmọ̀ lọ́wọ́ lọ́jà mi ọ̀rọ̀ ṣìrìkì yá kíní jẹ́ mọ́ àlàyé ẹ̀ fáwọn èèyàn àní kí ni ìfẹ́ lọ yìí ń rún ó burú ojú sì ń tì yẹn kẹ́ ń gbà yẹn nígbà tẹ́ ìṣàbámu náà ẹ̀ tún ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tún mọ ẹ̀ mọ tó dàbí fún yín ọ̀pọ̀lọpọ̀ bá tó gbé fóònù gbogbo nǹkan tí ń rìn yẹn la ń bá yẹn ló jẹ́ ó tún gbé sórí wọ́sàpù ọba wa sọ káàkiri pé wọ́n ti lábúrú báyìí ń sẹ́yìn o ẹ̀ ní ẹ̀ nílà káyì. orí ọ̀pọ̀lọpọ̀ pé sẹ́ńtìrà yìí tẹ̀ fún nìyẹn. tí lábúrú bá ṣẹlẹ̀ tó bá mọ láàrin ibi tó ṣẹlẹ̀ sí ọ̀hẹ̀ ta àwọn ẹgbẹ́ ìgbọ̀ngàn yẹn kí láǹfààní tó fẹ́ sí mẹ́. kò sí nǹkan tó máa padà kẹjú pé ká jẹ ní iyẹpẹ gbogbo yóò dábàá ti yọjú sí níbi. bóyá olóògbé ni wọ́n máa ń fẹ́ sọ̀ ẹ̀ níwọ̀n tí o yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ ṣàlàkù yẹn ẹ wá sí pé o gbélé yẹn ẹ ń gbé sórí ẹ rí wọn tí olóró ṣe ẹ rí wọn tẹ́lẹ̀ eégún ṣe ẹ rí kíní kan á tẹ́lẹ̀ tó tẹ́ sọ fara yé mi pé ẹlẹ́bọ̀ lẹ́yìn wá kò fáàrù gbogbo bí bá dé wọ́n nẹ̀ sálẹ̀ yẹn ni wọ́n sọ yẹn yẹyẹ wọ́n ní bá sọ ẹ wà wọ kẹ́ni tí wọ́n bá sọ fún wa pé ká dalé wa lẹ̀ ká mo dáàbò sẹ́ni fi ẹgbàá lóyún lọ ebi wọn fi lábúrú lu yín ẹnì ọ̀pẹ wọn bẹ̀rẹ̀ ẹ wọ́n pé o tẹ fẹ́ káwọn yẹn náà máa wá sọ fáwa náà nìyẹn pẹ̀lú ẹ̀sìn ara yín tẹ̀ fi hẹ̀ dá tẹ̀ ń pariwo ara yín tẹ̀ ń kó lọ́dọ̀ ara yín pé ọ̀sẹ̀ bọ ní ẹwà ìjọyìn lórí ẹ̀ ṣé nígbà tó sọ pé wọ́n sọ lóun fẹ́yìn wọ́n lékun fẹ́yìn àǹtà láǹtà mi dàbí lẹ́yìn ìfẹ́ owó yẹn sọmọ fẹ́yìn mọ́ tó o ti kó bẹ́ẹ̀ kó chéǹjì ìlú ẹ̀ kó o ti lè chéǹjì ìkọ̀ bàtẹ́ àti ìkọ̀ ọ̀yá rẹ̀ ó lè chéǹjì ẹ̀ náà tó nípa bẹ́ẹ̀ kákìsì abala yẹn bí tọ́ba yẹn kájú bẹ̀rẹ̀ dáwà kábẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òun náà ní ọ̀rọ̀ tó ní wọ́n ní ẹwà lórí sallallahu alaihi wasallam wọ́n tà sọ́lẹ̀ fún wa áwùjọ ní jabal radiyallahu ta'ala nígbà tó fẹ́sẹ̀ lọ sí yamani tòun tó sọ fún náà ní wọ́n já sí bí àkọ́kọ́ wọn káwọn pèpè lọ́ọ̀bẹ̀ kọ́jẹ́ shahadati Allah ilaha illallah kọ́kọ́ pa àwọn yẹn lọ síbi pé kí wọ́n nígbàgbọ́ pé kò sẹ́ni tọ́lẹ́kọ̀ọ́ yìí lọ sí lóṣù àfọlọ́wọ́ nìkan kí wọ́n ti gbà fún ìṣọ́ ọlọ́run àti ìṣọ́ ọlọ́run àtẹ́lá tí wọ́n bá ti gbà yẹn fẹ́ sọ pé wọ́n kírun ǹjẹ́ bá wa fẹ́ sọ nìyẹn pàtàkì àkọ́kọ́ náà ti dùn tó bá yẹ máa ṣiṣẹ́ ilé yẹn ni irú èyí tá a rí yàrá máa rí ni láwọn àyè míì rẹ yọ mú àdébì kan kò ní sí bí kẹlẹ káàkiri nìyẹn ṣùgbọ́n tẹ́tọ̀ yìí a ìdílé ọlọ́run bá ń ṣẹlẹ̀ níbi tẹ́ mo bá ti dáwọ́ ayé tí wọ́n tó àjẹ ilé táwọn ìyẹn tó á mọ̀ ọmọ wọn tí wọ́n tó á sì kì wọ́n dáadé sábà wọ àyè yẹn ẹ̀yin náà kò sẹ́yìn ní ẹ̀rí kó náà ti fọ́ ẹ̀yìn ẹ̀yìn náà nígbà lọ gbogbo òṣèlú wọn tó ń ṣe àǹfààní wo ni lọ́wọ́ ọdún fẹ́yìn kò lè wọ́ nítorí ṣeréfù sẹ́mọ̀ pé má jẹ̀mú kéèké làbà fi lè jẹ́ tiwa òun náà ní kó ti fọ́lọ́hùn nìkan là ń fi àfihàn mí fún à ń tẹ̀bọ̀ à ń bẹ́bọ̀ lójú àwa ti dáadọ́ wọ̀ lù dáadáa òun lọ́bẹ̀ wọ̀ lù. sọ àkọ́kọ́ gbọ́rọ̀ lórí sọ ìdùnnà lẹ́yìn àwọn máa mú àwọn kan lọ́ba tó kàn yá ìlú àdàlà nínú ròyìn èyí tó jẹ́ ròyìn dandan ẹni tó jẹ́ dàáyà òun ní fífọ́ ọmọ àwọn èèyàn tó fẹ́ tiwá àti fún tọ́ba jọba oníbó ti bá a sọ̀rọ̀ tọ́ba jágbàlagbà oníbó ti bá a sọ̀rọ̀ tọ́ba jólúmọ̀ tó ṣe kókò díẹ̀ kàtó ó ní kó ti máa máa máa sọ̀rọ̀ ẹ̀kọ́ yóò fi kọ́kọ́ lọ́mọ àwọn ẹ̀sọ́ fẹ́ẹ́ máa ti dá wà. ẹ̀rí bákan náà ló fẹ́ẹ́ gbọ́dọ̀ yé wa òun náà ní pé yóò fi báwo yẹ sọ̀rọ̀ bí nǹkan yẹn ti máa yé wọn. ẹ wá ní ìdúrà bíi sọ́ọ̀lì rọ́jì ọlọ́kùn nínú ẹgbà wa fẹ́ tó sọ̀rọ̀ ìlú sọ́ọ̀lì ó ní hàtì nígbà tó o bá ti ti wí ohun tí o yẹ kí ó lòdì tó o sọ fún pé fáìlì rọ́ọ̀kùn ni máa ń gbà mọ̀ fún olùyẹ ọ̀gá nígbà yìí ọ̀gá òkè ẹ wá òun ọ̀lọ́ lè gbé wọn kí ló dé onísùmọ̀ lọ ọ̀rọ̀ fáìlì àti mọ̀ fún olùwọ̀ sọ fún mi bí ìṣẹ̀bá ti yé yẹn mọ bẹ́ẹ̀ náà láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ìyẹn ò túmọ̀ pé ká parọ́ ìyẹn ni kọ́ máa tó ẹ̀kọ́ kámo létí kan gbogbo àwọn ẹni tí wọ́n gba tẹ fáàsì wá sí kékeré yẹn sọ́kà lọ́la ni wọ́n adéyé ni wọ́n wọ́n sì ti kú. tọ́lá àwọn ni wọ́n lórí ju ní gbogbo àwọn èèyàn ọlọ́wọ́ bá ní kó tù kẹ́rọ ọmọdé ọ̀hún ìjáde lè nà á sí sàkúrú nàbí màrún wọn ti fáwọn àdé mọ́tà wọn ló fi lónà nílá. ẹ̀yin lẹ́ lórí nínú ìjọ tọ́lá wọn bá fà yíyọ káwọn èèyàn kí lẹ́ máa ṣe òun ẹ máa pàṣẹ dáadáa ẹ máa mọ̀lá wo ẹ sì ní kàtó sọ́lọ́ wọn bá. ẹ tún jẹ́ orí àwọn ẹni tó ń pè pé sẹ́sì káwọn ní àṣùhàdá àlànà àwọn ni wọ́n ń jẹ́rìí ti àwọn èèyàn. ẹ wọ́n kọ́lọ́ wọn lọ kàdá ní kẹjà àṣẹ fún fún bàtà wọn là kọ́. bá ṣe yín níjọ ọkọ̀ kàtó bẹ̀rẹ̀ ẹni ẹ̀ka ni nítorí kí ẹni jẹ́ olùjẹ́rìí wọ̀nyẹ̀ fún bákan náà fáwọn ọmọ ọdẹ nígbà àwọn ẹni tí wọn pèpè nígbà àwọn ni wọn ń léèrè láyé àti níjọ bí kàrọ ní àrò ọlọ́run wọn ṣe fún mi kò kó fún ẹtọ́ yẹn ọ̀hún ẹ̀ lẹ́nu fẹ́yìn wọn ẹ̀kọ́ ló lẹ́nu màrú wọ́n yẹn àwọn ọ̀dà á nínú mọ́ nǹkà wá wúlẹ̀ nípa àwọn ọmọ ìlú mọ̀ kárí jọ láàrin tí wọ́n máa pèpè lọ síbi eré wọ́n máa pàṣẹ dáadáa wọ́n máa kọ ìbàjẹ́ àwọn ẹni wọ́n jọ pípé àwọn náà ni wọ́n tún sọ dáadáa jù ní gbogbo orílẹ̀ ayé àtúnjẹ oyé wọn ibi ládàá wọn kò ní tó pé ìjà ayérayé àtúnjẹ oyé wọn pípé àwọn lẹ́nu ìmọ̀lẹ̀ láyé àti níjọ́ gbẹ̀ngàn ẹ̀yàmọ̀ àǹfẹ ọlọ́wọ́ bá tún hàn ẹ̀wọ̀n tààrà ọlọ́wọ́ ọ̀rúndà mọ́jìlá ilé ìlẹ́yà هذه المدينة مدينة العلم والدين والإسلام اللهم طهرها من زادة الشرك والمشركين ومن شعار الكفر والنفاق والبغي اللهم أصلحنا وأصلح رؤساء الدولة النيجيرية عامة ورؤساء إليه خاصة اللهم ثبت النشأة والشباب رجال المستقبل على دينك وطاعتك يا رب العالمين يا أرحم الراحمين أبي الله سبحانه وتعالى إن يسير قول الله تقول تقول تقول ìlú mọ̀lá mọ̀ sí ọlọ́dún tó gbáyé mọ̀ká fún òkú wa ìlú ẹ̀sìn lámọ̀ sí takùjá ẹ̀sìn islam sí islam ọlọ́dọ̀kùnrin àti fún ìlú yìí mọ́ kó nínú dọ̀tí ẹ̀kọ́ àtàwọn tó ń sẹ́kọ́ kó nínú lógún àìní gbàgbọ́ àti ọ̀sẹ̀ ẹni tó ọba fún kìtẹ́ wọn ní ìlú ẹ̀yẹ kìkẹ́ ẹ̀sẹ̀ kìkì tó dúkú ní tọ́jà ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n máa pè nìyẹn gbogbo àwọn tó gbórí tó ti lẹ̀ mọ́ bíi ọlọ́dọ̀kùnrin tó wá sí gbogbo àwọn olórílẹ̀-èdè nàìjíríà ti lábàá náà àwọn ẹni tí wọ́n jẹ́ olórí sẹ́yìn náà dákúrò àti wọn ẹni gbogbo àwọn tó ń darí sẹ́yìn wọn ọjà wọn ọjọ bó ṣiṣẹ́ wọn bọ gbogbo ìgbà ní máa ń àwọn èèyàn jẹ balẹ̀ wọn jòyè oríṣiríṣi kò sí wọn jẹ ní lórí ju pé àgbọ̀ká rẹ lẹ̀ lọ ọlọ́run dákò tún wá sí fún àwọn ẹni tí wọ́n ń darí ìlú wa iná gbogbo àwọn tí wọ́n tí wọ́n jẹ́ ọjọ́ wájú ọ̀la ọlọ́run mú wọn lórí rẹ lórí ìtẹ̀lé عباد الله اننا ولتكون صلى على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوم الى صلاتكم رحمكم الله تعالى